وظللنا وظللنا عليكم الغمام وأنزلنا وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن عظيمون الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọgbọ́n ni fún Allah subhanahu wa ta'ala tó sọ ní mùsùlùmí atọrọ àlékún ìkẹ́ Allah subhanahu wa ta'ala fún ànàbí sallallahu alaihi wasallam ẹni tọrọ bá ti wà máa jẹ́kẹ̀ẹ́ fún gbogbo wa lọ bá ní sàlékún kí ànábí o bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn àti sọhábà rẹ̀ kí àwa náà pẹ̀lú ànábí sallallahu alayhi wa sallam lọ́jọ́ tí yóò lè fowó gbára rẹ̀ lẹ tí yóò lè fowó gbára rẹ̀ lẹ tí yóò lè fipò kan gbára rẹ̀ lẹ àfẹnbá pàdé allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàtọmọkùnbi ẹbọ àbí ọkàtọmọkùnbi wa mànáfíkì àbíjọkísọ̀rọ̀ bàbẹ lọ́hùn kọ́ra ń kọ́sọ̀ èmi àtẹ̀yìn níbi kọjá pé ń tá máa sọ yàtọ̀ sí nǹkan tá máa ṣe tàbí ń tá máa ṣe yọmọ ẹ̀tọ́ kí ń tá máa sọ gbogbo gbàlà ń rawọ́ sí allah subhanahu wa ta'ala kọjọ́ ọ̀járe kọ́mọ́dé òṣìṣẹ́ mi àtẹ̀yìn kọ́mọ́dé ọ̀jẹ́ pé ibi àjẹ́ àmì ńlá gbà sórí ibú wájú ọlọ́run ọba níta fílẹ̀ ta fi wá gbọ́dọ̀ ọlọ́run ọba mọ́sà abánigbọ̀ jù bẹ́ẹ̀ lọ. ẹ àǹfààsìkò ìtọrọ àforíjì lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala bákan náà àmójúkò lọ́dọ̀ èèyàn ọmọ ìyá kọ́dà àti aago pásítù àbí ìgbà wà ń bí alamẹ́ríkà tẹ ẹran wa náà ni àyànjú lọ tí ò sì tí ò kí ni o tí ò ṣe é filẹ̀ ilé ò ṣe é fi kílùkọ rẹ̀ sọ. kọjọ jáde kí ó tún èmi àtẹ̀yìn sí kọ́dà ń kọ́ sànù wa kọ́dà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mí ń bẹ tí ọjà pẹ́tẹ́lómi ìbá gbọ́ ọ̀tọ̀ ni bí ó ṣe rí ṣùgbọ́n ńgbà tá a ti gbà iṣẹ́ ẹ̀sìn ni kọjọ jáde kọjá bá lórí ìyọnu ọlọ́run ọba kọjọ kójá badori lórí ọ̀nà ọlọ́run ọba lára àpẹẹrẹ ẹyọ kan ọlọ́run ti sọ pé kù tèmi àti yóò tìjọ máa sọ báyìí lọ́wọ́ ọmọ ìbàdí tú fún àwa ìkan tá à ń sọ rẹ̀ lọ́wọ́ ọ̀jẹ̀jọ̀ tá a túká ń bí tó jẹ́ pẹ́lú mi ń gbọ́ ọ̀gbọ́ kò rí sí nǹkan kan téèyàn sọ pé òun lọ sùn yá àwọn mọ́lé ọ̀rọ̀ yẹn lẹ́gbẹ́sẹ̀ pé nǹkan kan lọ́mọ́ ló sẹ́mi pé àwa lálé mà pé nǹkan lọ́ba dé. abúlé yín jamaa àwọn kẹfìrínú Yẹhudi. ọgọ́ lórí ibú ni a àwọn kẹfìrí nínú ẹ̀yẹ̀ ẹ̀wú dí wọ́n èé sí ẹ̀dà tí ọ wípé ẹlòmí èèyàn ni níbi ẹ̀sẹ̀ máa ń hùwà tí ń da amerika rú wọn tí wọ́n tún ń da israeli náà nù tí wọ́n fi àjẹ Palestine náà nọ́fṣù àwọn tá à ń sọ yìí àwọn àtọ̀ tó gbé àwọn àyún rìn iná lọ́n sọ̀rọ̀ wọn ìbò làwọn ilé ọwọ́ àrí àwọn àgbàlagbà yìí sọ wípé àtọ eré la fi bẹ́sìn kọ́dà kí wọ́n bí ẹṣin kalẹ̀ wọ́n ó wò láàrin àwọn àgbẹ̀ bí wọ́n ṣe bí ẹṣin kalẹ̀ sẹ́ níbo ní ẹ ti wò dágbà o bí egun bá dí ara ọmọ ẹranko tán yóò máa padà sàrú eré tàwọn tí wọ́n ṣe kí ni o tí wọ́n nẹ́ni alásùtàrà ni ẹgbẹ́ gbogbo tó ti ṣẹlẹ̀ pẹ̀lú ọba ní Ísírẹ́lì o ọwa ni wadhallalna alaykumul ghamama lẹ́yìn ìgbà tí a béèrè pé àwọn fẹ́ẹ́ lọ́sọ̀ tó tán arúsàkà kò burú ọ̀ya mo yọ̀ǹda fún yín ìrẹ́ ànábì Mùsá sọ fún wa wípé ẹ máa lọ sí ardul muqaddasa ilẹ̀ mímá ìkìtìláfù rọrọ àwọn afa pẹ̀lú ẹ̀mọ́ yìí ṣùgbọ́n tó fẹsẹ̀ múlẹ̀ ni wípé Baytul Maqdis ni ní Jerusalem masasi kudus ẹ máa lọ lẹ̀ mímá ṣùgbọ́n ìlà wọn bí ìṣòro lẹ́sàǹsọ̀tán yìí tó sì pè ní ìdẹ̀ra ó tún wá fẹ́ sọ àwọn àdẹ́rẹ́ tó ṣoṣo fún ọ lẹ́yìn ìgbà náà padà ní ọmọ sọ fẹ́ràn bí musa pé àwọn àwọn ò ní lọ lẹ́yìn ìgbà kú wọn kó mi sọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala wa bínú sí wọn fa alqa aleihimu tiha ọlọ́run bá ní kò burú láti ìsìn lọ ẹ wà á máa si ara ni láàrin ibùdó ìsìn wọn bọ̀ mi sọ̀rọ̀ wọn lọ ṣáàmù ṣáàmù lónìí ń bẹ ní súríà lọ́rọ̀bá mo fi sọ́bà hùn ń bẹ níbo súríà ọlọ́run wọ́n lájọ kò sọ̀rọ̀ bá ní dógun dúró ń súríà ìtàjẹ̀ ilẹ̀ bá ní dá dúró ń súríà jẹ̀mọ́ ẹ̀wù èmà tọ́ba jẹ́ wípé ìfẹ́ àti ìrojú rí ọlọ́run ọba mo fi ń gọ́ fún èèyàn wọ́n náà wọn ní ìdí mímọ́ kí n sì gbà pé ah wọ́n ní rọ́ ìbá akẹnìkan irú nùí ṣé ó ti jẹ́ torí tọ́lọ́ ìdàrí bímọ naam chairman landlord association ṣé ó jẹ́ tí wọ́n máa jà sí tá a bá wà láti ń bẹ́ ń bẹ́ naam tó fi adi pé ládùúgbò ẹnì kọ̀ọ̀kan ní ìsìn òtútù òun náà ti dèsò ìlú àgbẹ̀gọ́ta oníyètí ilé kọ̀ọ̀kan ọ̀sán gbowó nájọ oní tí òpó kan wo owó ọlọ́dẹ ọlọ́run ló yé ṣé ẹ rí ibi tó bá ti kí ó wà ṣé ẹ rí ta bá ń sọ̀rọ̀ àjẹ àmọ́ òsì mà burú olókùn tí wọ́n máa darí ọpọlọ mẹ̀tọ́ òsì mà fọlọ́sì pé àṣọ ẹ̀kọ́ mọ̀ wá sí báwọn ogí ń kọjú ara ẹ̀ mọ́ ọlọ́run ṣàánú wa o ń ta bá láàyè wàhálà nílùú ìtawárí tẹ́nìkan rárí ibọ̀ wọ́n kàn fi wàhálà sọ lóko ni mọ̀kúndùn ni ń bẹ ní abẹ́ inú rẹ̀ asọ́ra wọn tí wàá dé ẹ máa rí kí ẹ ní mọ́nàmọ́ ẹ sọnù ni ọlọ́run wa ni látòkè sánmà tí wọ́n bínú sí yìí ẹ ṣèyàn for forty years arba'ina sanatan yatihuna fil ard ẹ wá máa wè mọ́ jamaa mùsùlùmí ni a ẹ jọ headquarters bá a ti máa ń pariwo wà àárín àwa àtọ́lọ́sọ àtàlà ni jamaa kí ló dé tá a fi lè máa sọ fọlọ́sọ àtàlà pé sọ́bọ̀ mọ̀ pé nǹkan kankan pọ̀ mọ́ òsì lóòní dojú tẹni tí ọba ti pa nǹkan kan pọ̀ mọ́ mo ń forí balẹ̀ fún ọ mo sì gbà pé ìwọ náà ló lè ṣe toró tún ní mọ́tún lọ kó bẹ́ lómi èmi tí mo sì ń sọ yìí náà èyí ń sọ lórí ààbòsí èyí tí mo sì ń sọ pé kọ́ ọba ń tún ṣe èyí ń fàbòsí kó jọ yanjú ọ̀rọ̀ mi ìyá wa là ń ṣe ra wa inú ayé yẹn láti rí o wàdán lẹ́nu àrékùn lọ́gọ́mọ́m ní ọba tó sọ pé ànàbí Musa ṣé bọ́lọ́run rẹ bá wá aṣọ àánú táàrin kì í báyìí ní ìsìn ṣé báyìí náà lòun ó sì máa san ọlọ́run ní kò burú ń sì sùn wá sí ìdẹ̀ra fún un ìbínú sí àwọn ń sì wá sí ìdẹ̀ra fún un wàdọ̀ lana aleikum lọ́gọ́mọ́ alọ́sọ̀rọ̀ bá ní abápàṣẹ láti sánmà pé ọ̀yá ìrẹ́ sánmà wà á mú ẹ̀sùn jó wáyé ti wà kó tún wá ní títìtù nú. èsì àti bónú o tí òun ní nípa bíi ẹwẹ ma ẹ̀sùjò ni kọ̀ wà ní jẹ́ bíláàkì ta ló ṣe léyìn tí pé táìmù tí wọ́n ń béèrè gan tọ́ba nílò náà kí lẹ fẹ́ wọn ni ẹ̀ka káwọn sá wọn sá mọ́ gbòná ìtí wọn ó wìnú wọn ò lérò kan bẹ́ẹ̀ wà dhallalna alaykum al-ghamam àwọn sọ̀tàlá bá ní kò burú ọ̀ya sánmà wá di ọ̀bẹ̀rẹ̀dàlẹ́yìn lórí pẹ̀lú ẹ̀sùjò tí ó mú tútù lọ tí ó sì tún ní jẹ́ pé ayé ó sòókùn mọ́ wọn lọ wọ́n ní gbogbo ẹ̀bọ́ tó wá rí báyìí náà sáà ní jẹun ni abíyùsá tún ra wọ́sọ́ náà ìlọ́fà tó fi jẹ́ wípé bí ọba ti sí èèyàn rẹ̀ mọ́ láwùjọ kan mùsíbà ti dé tá a bá wùjọ lónìí ẹ rí i pé tí wọ́n bá ráwọn èèyàn ń sẹ́ ẹbí tí wọ́n wá pè ní twenty fún yóò sì jẹ́ lọ́ndrẹ́dì ẹn tí ń ránṣẹ́ bí gan wájú ẹn tí ń ránṣẹ́ bí ẹ rí nǹkan mi pé ah, ah, astabilẹ̀ lọ́n fa fúrúgin okun ò lè nílé náà tó báyìí fúra ilé ẹ̀ mọ̀mọ̀ pé ní ìgan wọn ò ṣe ni o wọ́n ní ọjà yẹn ní pankẹ́rẹ́ wọ́n sì ti bá tó ti kún pẹ̀ládà yóò pakùrà kẹ́gà ah, ṣé wọ́n sì wà pé kún yẹn náà wọ́n ràn ilé báyìí ńgbẹ̀bẹ̀ wàá tutù dé sáré pẹ̀pẹ́ pankẹ́rẹ́ náà sì ni wọ́n já o ìntayé dà ní ìsìn nu. asọ̀rọ̀ wa ní kò burú aleikum lọ́gọ̀mọ́mà wà á aleikum limanna wà sálùwà ọ̀rọ̀bà ní kúrò àmà fún ilé oúnjẹ manna ìkìláfù pàmìlẹ̀ lọ́wọ́ àfa ṣùgbọ́n tó múlẹ̀ jù ni pé oyin ni nǹkan adùn ni apá kan ní alásùtàlá wa máa máa dákínní sórí èso ogi zenjabil ṣùgbọ́n bó o ní ṣe máa bọ́ tí alùfàjáde bá ti là báyìí àwọn nǹkan ọmọ bọ́lá ti sánmà bí ìgbà tí à ń pé wọ́n ń há fún yàn yóò máa wá jábọ́ láti sánmà sọ́dọ̀ wọn láti ìgbà tí alùfàjáde bá ti yọ títí tí tó mú ìràn wàsálíwá àti ẹran ẹyẹ àwọn àfáà ní ẹwù táwọn èèyàn sẹ́ ń gbé jáde lé ní tó ti parí ètò lórí rẹ̀ tí wọ́n gbé àtìyàn ah, ah, ah, bá ń jẹran ẹyẹ àwọn àǹfààní tó wà fún ní o irú àwọn àìsàn tí ń wò rí o kí ni kò sásùn o kí lọ sàtọ̀pá tó máa jẹ́ jẹ náà wàláhìmì tọ́yírín mímọ̀ yẹ́sítẹ̀hún ìrẹ́ tó tún wá dùn jù nínú rẹ̀ ẹyẹ lásán sí kíni o ẹni gbé wá fún wọn ṣùgbọ́n o ìǹtẹ́ ẹ bá ti fẹ́ jẹ lónìí o ní ẹ mú ẹ má mú dọ̀la àyàfijọ́ jímọ̀ wọn ò mú gbogbo tíjọ́ sátidé lẹ̀ tójọ́ ni fún wọn wọn ti ní sábà hmm. hmm. wá ń jẹ táàmù tí ọ̀sẹ̀ sújò mọ́ sáàni pààrọ̀ aṣọ ni bí eléyìí bá sàn bo tí sọ́mọ̀ bá ń bo ti ń bò ṣé bára ó sì àmà ṣe àmà gbé òjẹ́ ògbélé náà ni alọ́sọ̀rọ̀ bá ní kò burú gbogbo aṣọ tí ń bẹ lọ́rùn ẹnì kọ̀ọ̀kan wọn bóńkálukú bá ṣe ń dàgbà sí lásọ̀rùn yóò máa bá dàgbà kò sì ní igbó tó ibi tí ń sọnù ìbínú náà ní o kápẹ́ àkànní ìsìn bá alọ́sọ̀rọ̀ má bínú sí a o kákan bá mọ́sálásí lágìjú gbó kò sásọ ìyá kan kó ń jọ ọmọ wa wá láti sánmà kí wẹ́dà ò wá rí bí ó ṣe rí un bá a ṣe ń ròyìn kó wá pé aṣọ tí mẹlẹ́rọ̀ nìkan kan o bí ba ti ń dàgbà sí ẹni tí bá sì tún jẹ́ńjẹ́ náà ti bá ń sanra sí náà aṣọ náà máa kẹ̀ pẹ̀lú ẹ kò ní fún un. ẹ ẹ ẹ Eh, jama'a ẹ mẹ́jà jìnnà sí Qur'an tẹ́ ẹ bá wo ìwà tí ń bẹ̀rẹ̀ àwọn èèyàn ilé nì táwọn wá ń lo ọkọ̀ wa lórí ẹ̀yìn tí ń sọ pé ẹ̀yìn tẹ ní rògbòsókò tó yín ọ̀balẹ̀ ilẹ̀ ń da yéérú tó ìjẹ́ pé irọ́ ni ń pa wọ́n mà wọ́n ń lò náà ni wọ́n ti bá débi pé àwọn ẹ́mbàsì kan bẹ̀rẹ̀ ìsìtọ́ sọ́ọ́sà ti nínú gbàdúsọ̀ ó ti mọ́wọ́ olúwa ti papara ó ti wà fún ọ mẹ́sàn-án kí ni o stamp ma wọ̀lú wa ó nu wọ́n bá débi wípé àwọn òdìé àwọn òdè kẹ́ ẹ máa ṣẹ̀sìn kójú ó sì máa tì í kọ́dọ̀ ẹ̀ bá àmọ́ wọlé wọn gbogbo yín kan papọ̀ nkálukú ti ń gbé anọgẹjẹ ẹ̀ wọ́n fẹ́ máa bọ́ọ̀dù orun gbọ̀ngàn dòrẹ́ ọkàn họ ni wọ́n tún wò báyìí ah ah ṣé ẹ mọ̀ pé inú yìí wọ́n bàjẹ́ bẹ́ẹ̀ ni ṣe báyìí lọ́ọ̀kan pé kò ẹ kò sì fẹ́nu sọ̀rọ̀ láàrin èrò rẹ̀rẹ̀rẹ̀ táàjọ ríra rí jẹ́ ẹ̀kan lọ bí ìdòkó tó jọ pẹ̀yìn àti pàpọ̀ ní plane ló ń sáré dìde ní pé no no no no I need another place no no no no no ah, no no. ò lè sit pẹ̀lú ẹ̀ ní ká ah ní ọ̀tọ̀ ń bẹ̀ mo ṣe tòun ò ti wà lórí tíkẹ́ẹ̀tì ibi tó jókòó no no no no no àjọ wo ojú òtún máa wá ti ẹni pé ṣé bàbá rí lọ báyìí yóò máa tún rẹ̀ wò padà wọ́n ń lò ní wọ́n ń lò wọ́n ń lò bẹ́ẹ̀ torí kíni láti rò pa wọ́n lè rí nùrọ̀ lọ ìpa lìyó tó fi hù nùrọ̀ lọ bí afọ ẹ ẹ nígbà lọ́n sọ kọ̀ pé ná kò pé ná ìmọ̀lẹ̀ jẹ̀máà bí ìbá wa ṣe kúrò yẹn bá a burú kí yẹn wá gbẹnu sí bọ́ọ̀bù yìí tó tún jẹ́ wípé jẹnẹrétọ̀ tàbí iná kírórúkọ rẹ̀ ni ó múnà ń débẹ̀ tí a fọwọ́ ara wa sẹ́nu o kí yẹn wá gbẹnu bẹ̀ kó n fẹ́ fi pa káwá tó sọ iná tèntò lè sọ wípé bí màlẹ́ ń sì lè dé nú ẹ̀rì tí olùkú kọ̀ọ̀fà tó lè sọ asra ma fẹ́ jẹ́ pé ká ní ìfọ̀kànbalẹ̀ gbogbo ohun tí wọ́n bá ń gbé wá sùúrù ní káfíńtẹ̀ káwá má gbèsè kọjá ní tó ń sọ fún wa wa anzalna alayhi wani man wasalwa lẹ́yìn ìgbà náà kulu min tayyibati ìtọ́rọ̀ tó wá sọnù kulu min tayyibati ma razaqnakum ẹ wá máa jẹ máa mu nínú tọ́ da ẹwù ń tálọ̀ sàtà ń sọ tọ́ da tí mo fi ṣe ìjẹ mu fún yìí àṣẹdá kejì ìtọ́ náà nìkan ni o ìntí ọ̀dà Allah subhanahu wa ta'ala ǹjọ́ sọ́njọ́ náà pé ẹlẹ́dẹ̀ lòún sọ̀kalẹ̀ fún wa ọtí lòun sọ kalẹ̀ fún wọn ntọ́ da tí ó sàrọ̀ láǹfààní nígbà tó ń gan fẹ́ fún yẹn lẹ́bùn ẹ̀wò tó fún wa ẹ̀wò tó fún wọn lọ́fẹ̀ẹ́ apá kan àwọn sọ pé ntọ́ fàtọ́ lòun fi pè mọ́nù gbogbo tí wọn bá tì sí yẹn nu oúnjẹ téèyàn ò ní rẹ́gùn bẹ́ẹ̀ wọ́n ti parí ẹ̀ àwọn kẹgbẹ́ wájú ẹ̀ ó tún bù iyọ̀ ọjà atọ̀ ọ̀tajù mbẹ́ gbogbo ẹ̀ sábàra wọn mu kí ni ntọ́ yẹ kéèyàn ó ṣe fẹ́ ń gbérò yẹn fún yàn ọ̀rẹ́ kéèyàn ò dúpẹ́ olómi tẹ́ gbéwò òtútù ó ní kíni o omi tẹ́ ẹ gbé wá kò tútù wọ́n tún gbómi tútù fún ó nu òfin glass cup bu wá wọ́n gbé glass cup wọ́n tún ẹ wá bá bunú glass cup ọlẹ́yìn ẹ̀ tún ti dógùn gbogbo ẹ̀ wá ń tẹ̀lera wọn báwọn lọ́nà òdì ìṣesí wọn nu kúlù min tayyibat àwọn afáwa ni gbólóhùn kùlú mi ń tọ́ yìí bá ti ìbáhà tó ga ni ajẹ́ wípé ntí máa ń hun Allah subhanahu wa ta'ala jù ní kéèyàn ọmọ fúnlẹ̀ mọ́ rẹ̀ tí ọba ti fúnlẹ̀ mọ́ yàn tó bá fara dì ọ́ ní báyé ṣe rí tó fara dì tí pé bùkátà pé mo lè kójọ sí mélòó sí báyìí ọ̀rọ̀ mọ́ lìmíìtì ọmọ bíi tó bá fara dì ọ́ mo sọ pé o ò ní lo ìdẹ̀ra wọn ṣùgbọ́n lò lórí ìdúdú rẹ̀ afábùnú tómi rahmanu ta'ala baba ní kọ́ídà ń bẹ́ o wọ́n ní kíni kọ́ídà náà wọ́n ní mọ́ni mutana amin akili tọ́yìbáàtì lisababin ghairi shari'iyyin fahuwa madhimumun gbogbo ẹni bá ń fìyà jẹrẹ láyé lórí ìdẹ̀ra ọlọ́run tí èèwà ṣe torí ẹ̀skúùsì kan tó ní bá ṣe pẹ̀lẹ́sìn nìyáyẹ fi ń jẹ́ ń táìmù yẹn tọ́lọ̀ ń sì gbà láàyè kìí ṣe ẹni tá a mọ̀ rẹ́rìn sínú ẹ̀sìn ẹni ìbú ni ọ̀rọ̀ yìí tí ì clear. lápẹ̀rẹ̀ bílù ìṣèrí kásọ̀rọ̀ akọ́dà kan kọ́kànlá sànú ẹnìkan ní kọ́ máa rí five million weekly lérè lórí iṣẹ́ rẹ̀ ó sì fi ìṣẹ́kẹ̀ ìṣòwò èlé èlò ní rí ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ o five million èlò ní ríṣẹ́ five million èlò ní rí lóṣù yẹn káti ẹ̀pẹ̀ ń rí kí ni o twenty million káwa bárú ẹ̀ ní báyìí naam kọ́ wa lọ rẹ́ǹtì yàrá kan ní bẹ̀rẹ̀ mgbe tó ọ̀ráǹtì yà kan ó tún wá jẹ́ wíńdò tí mẹ́bẹ̀ mọ́rasà ná. ẹ wá bárú ẹni báyìí kó disconnect wáyà tó wọlé rẹ̀ ọ wá ń lo àtùpà elépo pupa ó fìtìlà wọn tẹ̀pẹ̀tẹ̀ marun ninu jókòó gbogbo mú yín ni ó ti di ń kọ́ bọ̀ báyìí bí ìgbà tí ẹ kọ́ bọ̀ wọ́n ní kí ló dé ó lóun sá òun ọ̀fẹ́ nígàrú pẹ̀lú ọlọ́run. jamaa sọ bàmùbàmù naam ó ṣe sàá ká má bá sọ ọ́ ní bá sì bá gbé oúnjẹ ọ̀sán rẹ̀ dé hóró ẹwà one. kò lè kó sèké ni o kò lè kó sèké ni o kò dé sùkùsùkù kèétún wá aṣọ dídí ẹ̀ wọ́n wá bá dá gbogbo ojú sùkùsùkù yọ wọ́n kàn yí ojú sùkùsùkù oúnjẹ 15 wọ́n bá kó sẹ́gbẹ̀ kan ọwá ni a. Ah, wàláyé yìí rí táyé rò ní subhanallah jama'a ṣùgbọ́n tí wọ́n bá wá báyàn tọ́lọ́sà ń ṣe bá ń fún tó wá jẹ́ pé ẹ̀sìn torí ẹ̀sìn torí ẹ̀skíùsì kan fún ẹ̀sìn ló fi fúnlẹ̀ mọ́ rẹ̀ rọ̀ máa dá táìmù kan bẹ̀ láyé ọdún mélòó ni umaru fi gọ́fà ọdún mẹ́wàá àtààbò kàmùsọ́wọ́ ọdún ló fi gọ́fà ìyẹn wàá mú lọ́dún kan náà àwọn ọdún yìí wọ́n ń pè ní rọ̀mádà ọdún tí gbogbo nǹkan dẹ́rú lọ́dún náà umaru wá ń jẹ búrẹ́dì àti zayit ìtumọ̀ ni pé búrẹ́dì àti epo lásán atasuwada láwùnú. No lábàá sámà bí lábàá ṣe rí tí àwọ̀ rẹ̀ fi wá sì tó wá ti fẹ́ máa dúdú ọwọ́ ni bí sal amiru ana ìdá ṣẹ̀bìtù wánà sójìyà ọ̀run tí n bá déwájú ọlọ́run wọ́n nà kásìmí báyìí pé sí ọ̀rú rẹ̀ ìpò òjò lórí láyé pẹ̀lú tójú rẹ̀ ọkàn wájú ọlọ́run lónìí tí n bá lè máa lògbì sáyé kémi ò kébi ó sì máa paráàlú irọ́ ah. ntí máa jẹnẹrì títọ́rọ̀ wọn ò fi pé kí àwọn aráàlú náà kí wọn ò lè yó gbogbo tó bá jẹ ní tó sì dá tó kún lù ẹ lọ́ máa ha fún ẹ lọ́ máa ha fún ẹ ìní change lórí búrẹ́dì àwọn àni pé kankan pé ọdún mọ̀ òlù náà ni òjé ń kó mbẹ ọfẹ́ ti o làwọn èèyàn ń ń lù tí a fún ìyàwó ti ni ó sì ni ó tún sẹ́kù sẹ́yìn àwọn eléyìí àwọn tí wọ́n ní àwọn aṣáájú ti àánú àwọn tí wọ́n rólé fẹ́mi sàásìrám nu sáwọn eléyìí ní àdáyérú sáwọn eléyìí lẹ́mọ̀ sáwọn eléyìí àwọn tí táǹsì ni naam odidi pẹ́sẹ́ntì. ready at it àwọ̀ fi á sì àwọ̀ fi ṣe kí ni o àwọ̀ fi wá sí a sì rí nínú nàìjíríà ìdíyàn tí ẹ pé odidi ọ́fíìsì kan iná tó lé ní million lójúmọ́ naam jama'a awio awio ọjọ́ kan tó ti dín bẹ̀rẹ̀ yìí wọ́n ní kí ni wọ́n ti ó ní mọ̀ lẹ́kùn ni bó ṣe à ń gbálẹ́kùn kí ni ti bẹ̀ẹ́ yọ fún ọ ó lẹ́rìn ní yọ fẹ́mi kò burú bílẹ̀ bá ti sú lónìí bọ́dọ̀ kan ṣe dínú ẹ̀rín rẹ̀ ń lọ́jọ́ kan náà tó ti dínú ẹkùn ti aná àjọ ń sún sí ni àjọ padà yín ṣùgbọ́n àníyé sọ̀ntánì bí sàṣà ń wí kọ́lọ̀njọ́ jáde kó mì ní àtẹ̀yìn dúró kúrú ní nǹkan yìí báyìí ìdán tó wọ́n jẹ́ pé udu ṣẹ́rí ọ̀nà bá bákan náà yẹn sì lé ní náà rẹ̀rẹ̀rẹ̀ báwọn tálọ́ subhanahu wa ta'ala tí ó dé sí yọ yọjú àrùn kankan ni wọ́n ní ọmọ fẹnu kẹran ọ̀lídé àtọ̀dọ̀ ọlọ́run lẹ́yìn kọ́mọ̀sí kí o àwọn èèyàn ò yàtọ̀ arúgbó sàrànkè kúlù èmi mo síbẹ̀ ẹ̀ máa wá jẹnu dáadáa yìí wá firi wa ó firi àná wá máa zọ́là mú gbogbo ń tá sọ yìí láwọn èèyàn bá tún lọ kóúnjẹ tí wọ́n mọ̀ kó pamọ́ ní wọ́n tún kó pamọ́ ìní òde lọ́la o. ìyàtọ̀ padà wà wọ́lẹ́yìn rẹ̀ wọ́n náà sọ̀rọ̀ àmúná gbogbo ẹni tá a bá sọ pé ojú rẹ̀ ti lọ rẹ̀ sódì wàlẹ́ àwọn ọba kọ́ ni kọ́sàbùsì tíà wàlẹ́ kìnkẹ́nu àǹfọ̀sàmù ọwọ́ ara wọn ni wọ́n fi fàyà ńgbà yà ń bá dé wọ́n lẹ́ lulu wọ ọgọ́ sí wọn àwọn onímọ̀ nfẹ́ mọ̀ nfẹ́ nù mí fẹ́ jò ní mọ̀ nfẹ́ nù mí fẹ́ jò ní o ẹlúùlù ah, ah, ah, lójú ọmọ bọ̀ sọ wá nílé tó ọ̀sà sí ni àwọn ní kọ́sà máa bọ̀ ẹlúùlù tí ń pe òjò tí ń fa òjò tí ń fẹnu rẹ̀ fójò ń bọ̀ náà ni ó asa wa si ba nfun atan ẹ ma wo o tún wa mú ọ jáde kúrò nù tí ọwa ni ilẹ̀ kan bẹ tí pé mo ti gbà á lẹ̀ fáwọn tó ti jẹ́ tẹni tèmi ọlọ́run lórílẹ̀ lásìkò yìí ẹ̀yin náà sì túnlẹ̀ tó ń ṣe tèmi ọlọ́wọ́ bá náà àdúgbò ìbẹ́nu yìí mo ti forí jìn ọ̀ya ẹ wá lọ rèé wọ Baitul Maqdis àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alẹ́ ẹ̀kú òfin ẹni ẹ̀ máa wá lóbẹ̀ àti bàbá mẹ́ẹ̀ máa jà ẹ sì rí ẹ borí wọn nígbà tí arsenal gbàgbé fún wọn tán ọba ni wàdìkúlnà dìkúlù hadìl kọ́ríà abani ẹ wá lui ìlú yìí kọ́ríyà nínú èdè Lárúbáwá ní kápá sọ pé nínú èdè Lárúbáwá gangan kọ́ríyà ìlú kékeré ni a máa lò fún fíléèjì tí ìlú bá ti e tóbi jù wọn Madina fún nínú èdè Lárúbáwá nù ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala tó jẹ́ pé èdè Lárúbáwá náà ni Kùránì tó fi sọ̀kalẹ̀ ó wá tún mú kọ́ríyà ó tún wá dà lò jùgbọ́n tó ṣe mà nú èdè wọn lọ pé kọ́ríyà kọ́rí àsìmọ́dó fi kún ni o fún lù ńlá alasọsọ pé wákà ayé min kọ́ríyàtì hiya aṣáàdù kúwàtán min kọ́ríyàtì kálẹ̀ tí àkọ̀játíkà mélòó mélòó nú àìmọ́ iye àwọn olùtàtí parẹ́ tí wọ́n tóbi tí wọ́n lágbára ju àwọn kọ́ríyàtà àti múwà nàbí kúwèé níbo ló pè ń kọ́ríyà o Maka ó pè lábúlé ko lìtúndìrọ̀ umalkurọ̀ wàmàn haulaha agbé ọ̀dìde kó o lè máa kéde fún ìyá gbogbo olùláyé tó tóbi jù tó jẹ́ pé gbogbo òlú mi ọmọ ní ẹjẹ́ fún tó tún jẹ́ mẹ́kàí fasamallahu subhanahu wa ta'ala makkata qaryatan wasamaha umalkurọ̀ ibi ò ọ̀yànjú. Oh, kọ́ríyà náà ni Baitul Maqdis ṣùgbọ́n tẹ́ ẹ bá wá fẹ́ wọ̀ ẹ wọ̀ nípa pé mi ọlọ́sọ̀ àtàrà mo ti gbàlú yìí fún yín ṣùgbọ́n ìdúpẹ́ tẹ́ ẹ fi gbọ́dọ̀ mi ọlọ́run ọba ni wípé kí ni kẹ́ ẹ wọ́ o naam wa idh qulna dkhulu hadhihi al-qarya fakulu minha haythu shi'tum ragadan fakulu minha haythu shi'tum ragadan apá kan ní ragadan yẹn haalu ni. apá kan ní tẹ̀míìzì hálà na náà wọ́n jina jìnnà síra tẹ́ ẹ bá ti àwọ̀ bẹ̀ gbogbo ń tẹ́ bá bá ń bẹ̀ ẹ máa jẹ́ rọ́gọ́dàn tí ò sẹ́ni tí ó yẹ̀yìn lọ́wọ́ ẹ̀wù àwọn apá kan wá ní ẹ̀dùn o ṣé bí ànábì ni ẹ wípé arúsàlá yọ̀ǹda tó bá ti gbà lọ́wọ́ ọ̀tà kọ́ máa jẹ́ àlàálì fún tó bá ti lọ ṣáájú rẹ̀ gọ̀nà ìmù ntẹ́ bá gbàlọ́dọ̀ àwọn ọ̀tá kìí ṣe halali fún wọn bó o nírú eléyìí àfa wa sọ pé ìyàtọ̀ ń bẹ ìyàtọ̀ ń bẹ láàrin atẹ̀mùlík ìyàtọ̀ ń bẹ láàrin pé nǹkan yìí máa ní lọ o ti ní ìyàtọ̀ ń bẹ láàrin pé ayọ̀ǹda kọ́ máa lo nǹkan yìí yọ̀ǹda máa lo gbogbo tí wọ́n bẹ ń rí lọ́lọ́run sọ fún wọn kò sọ wípé ẹ̀yin lẹ́ni. wọ́n dín kúlù bàbá sùn jẹ́rìà ṣùgbọ́n mi ọlọ́ba sọ̀tara ni mo gbà yín láàyè gbogbo ẹ̀dá pátá tẹ́lẹ̀ sọ̀rọ̀ bá ti lè gbé sórí ipò ńlá kan tọ́ba tiẹ̀ lọ rèé gapá báyìí ẹ̀wọ̀n tí wọ́n gbẹ̀yìn ẹ̀ gbogbo ẹ̀ ń tẹ́ bá sì pọ̀n léyìn tó lòun ò ní mọ̀bẹ̀yìn mú àbí òmù àfọ̀n tó pọ̀n léyìn lòun ó fi mọ̀ lára wọn ara wọn lòun ó ti kọ́kọ́ máa déyìn wò ẹ wò bí ọ̀lẹ́yìn bí ò ní lẹ́yìn. afsan gbàlù fún yà ó ní ẹ máa wọ bẹ̀ gbogbo tí mẹ́mbà mo ti sílẹ̀tọ̀ fún ẹ máa jẹ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá wá wọ bẹ̀ ẹ máa wọ bẹ̀ ń wọ pé àà <laughs> bí wọ́n bá ti ta náà ní ìbátan níbí náà tẹ́lẹ̀ wadkhulul baba sujjada ẹ wọ̀ ọ́ lẹ́yìn tí ó tẹ̀rí bá fẹ́mi rọ̀ sọ̀tara rú káà kama qala ibn Abbas rọ́dọ̀tàn rọ́dọ̀ ẹ wọ̀ báyìí ní foríbalẹ̀ fún ọ̀sọ̀tara ní tẹ̀rí bá fún ọ̀sọ̀tara ẹ máa wọ̀ wọ́n pé họ́ họ́ họ́ àborí o àṣẹ kankan jẹ̀máà gbogbo pé wọ́n gbógun ti ànábì sallallahu alaihi wasallam tọ́lọ̀ ń fi borí ọ̀tá ọgbàdúkà ó ṣe nǹkan fún ni o bóò lànàbì ṣe máa ṣe tọ́ba débẹ̀ ẹ wá wo gbogbo ibi tí kẹfìrí bẹ́ẹ̀ gbà bóò ni ẹ ṣe máa ṣe mẹ́. wadkhulu basujada ẹ wọ̀ lùí ṣe é mọ̀ pé kéèyàn wọ̀ bìkan ní forí balẹ̀ kò rọrùn rúkà ẹ̀tẹ̀ mubtahilin munkasirin bẹ́ẹ̀ dára ilá ẹ̀tẹ̀ ẹ̀ máa wọ̀lbẹ̀rẹ̀ báyìí. nínú èdè Lárúbáwá tí wọ́n bá ní ànínìhìnà kéèyàn ọ̀tẹ̀ ńlọ kó gbogbo ìgbà téèyàn bá ti dúró déédéé báyìí tọ́ bá báyìí kí mo ṣe yìí rùkú ó kọkan ni nínú ìnìhìnà títẹ̀ náà ní jẹ́bẹ̀ títẹ̀ náà ní jẹ́ kí ni o rùkú tí yàn bá sì forí balẹ̀ kí ló náà o títẹ̀ náà ni tí yàn bá sì ṣe báyìí ó ṣe kí ni o ìnìhìnà òun ló náà bẹ́ẹ̀ yàn ṣe báyìí kí ló náà tí yàn bá ṣe báyìí. ṣùgbọ́n péyàn ọ̀tẹ̀ béèyàn sì sí ni bá a ṣe máa kíra nú ẹ̀sìn nù ní tó bá ti ra yẹ díẹ̀ sí kéèyàn tó kun fara kun ìnìhìnáwò ni à ń pè ntọ́ wa fà nìyẹn tó fi jẹ́ wípé àwọn àfa lórí ọ̀rọ̀ àníhìnà wọ́n túmọ̀ rẹ̀ pọ̀ wọ́n sì fọ́ sí ọ̀nà márùn èèyàn lè tẹ̀ ó kò nù ẹ̀sìn èèyàn lè tẹ̀ ó gbalada ó tún tẹ̀ yóò tún kí ni o ó tún gbalada èèyàn lè tẹ̀tà ah, ah, tó ah nítorí ọ̀dánwò yóò dáadáa kan lórí ìtúbà ń bẹ́ o nítorí kí ni o tó ọ̀dánwò yìí lórí ìtúbà ń bẹ́ albárífù ìntọ́ bá tẹ̀ òní ọ̀sọ̀ ìdájọ́ títẹ̀ èèyàn tẹ̀ tí balada hádà láàbùdà àǹtẹ̀rkàlẹ̀ lọ́sọ̀tàhálà rẹ̀ sọ̀rọ̀ pàálẹ̀ sàpá kátẹ̀ fún arúkú fún àforíbalẹ̀ fún èyí tó wá jẹ́ àlà àlìhìnà tó burú jù ó ní ìforíbalẹ̀ tí èèyàn gbọ́dọ̀ sí fẹ́ da kan tí ò gbọ́dọ̀ sí fún kẹ̀kẹ́ kan àfi Allah subhanahu wa ta'ala ìní sì máa fi kí àwọn jàmbá bírọ̀ jọ̀n àwọn lọ́balọ́ba wọ́n foríbalẹ̀ fún ẹni ìnìhìnà òun tí wọ́n wá ń bí ànábìlẹ̀ rẹ̀ pé tẹ́nìkan bá pàdé ẹnìkejì àyẹ́ hanìláhù ó kọ́rùkù òun ó kọ́sùdúdù òun àbí wà ní láà afábùn tèmíyà ní gbólò láàjọ náà lọ́hùn kò sẹ́ńtẹ́nu rẹ̀ gbà tó lè sọ pé ojú kan ni wọ́n fi tu ayun sá ti kéwù ṣáájú wa yín tẹ́sà sọ́lẹ̀ là ń gbá ní ìsìn ọwọ́ ń hàwé náà kí òǹkà fàrọ̀ ara ilé òǹkà fàrọ̀ ara oko pẹ́ńbà ti tẹ̀ fún nǹkan kan ó ti kóònù ẹ̀sìn ta ni sálàfù rẹ̀ ń bẹ̀ tí èèyàn bá ń lọ sọ pé lágbájá yìí máa forí fún ni ọwọ́ ni kíkí ló ń fi ṣe gbogbo ẹ̀dá mọ̀ wípé kíkí kọ́ ni ìforíbalẹ̀ naam iná rẹ̀ yóò foríbalẹ̀ fún nǹkan mi lẹ́yìn Allah subhanahu wa ta'ala hada mukhrijun minal millah ó ń tọ̀ ń kó nu ẹ̀sìn lọ ọba ní òun kíyàn náà ni ó lóun kí orúkú ó kí ó fún ní oni ní ngbà táwọn kan náà tó fẹ́ modernize ẹ̀ ó ní àfa àlọ́mọ wa kì í ó ní dọ́bàlẹ̀ ntẹ̀ àgọ́ra àgọ́ra àgọ́ra nọ́sà àwọn àmì ìpè àfa nípa àná yín ọ̀dọ̀bàlẹ̀ fún àná àfa ní àìgbàdọ̀bàlẹ̀ àfa ṣùgbọ́n ẹ máa gba ìlóṣù wọn ìyẹn àwọn àfa ní tọ́ba sọ pé òun fi ń kíyàn ni ẹ sọ fún un pé ọ̀nà tánàbí ni àgbà kíyàn kan fàájà ṣéun mẹkìrún nǹkan burúkú lọ́n dánwò akọ̀nú ẹ̀sìn ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ pé báńìsù ló mú yàn tẹ̀ kí ló mú tẹ́ o báńìsù báńìsù ń wá lọ rè jásí pé yọ gbàládá apari kí ló kọ rẹ̀ ẹnìkan ṣàṣẹjẹ ẹbí mi náà mọ̀ ọ́ ẹ bá mú sẹ́ẹ̀tì mi bọ̀ ẹ bá tẹ̀ bá mú sẹ́ẹ̀tì mi àwọn èèyàn kò gbá sí ìpẹ́yìn dùn àfáì lọ́ba ṣe báyìí ọ̀tẹ̀ àbí ọ̀tẹ̀ nígbà ọ̀fẹ́ mú sẹ́ẹ̀tì ó sì fi lónìí nǹkan yóò gbàdá lórí pọ́tẹ̀ àbí òní gbàdá káwá kan wà mú àbí ẹ̀ẹ́lẹ́ àǹdáná lọ ní kitchen lọ́mọ wa ń sunkún lórí bẹ́ẹ̀dì afọ ah, sì ní a máa tẹ̀ fún nǹkankan <laughs> nǹkankan bóòlù àti agbọ́mọ báyìí ní ìsìn wọn ẹlẹ́ àwọ ọmọ bóyá sọ wá ẹlẹ́ àgbo bẹ́ẹ̀ jọba jọba ni ó dùn ní ẹlẹ́ àwọ èmi ò ó gbé ọmọ báyìí ìkan wá di ó ní èèyàn gbọ́dọ̀ tẹ̀ fún kankan àní ìní ìnáwó sì ló ná àǹfààní báyìí fún un bá gbé èèyàn tẹ̀ o ní ó bí ìdájọ́ tá a fi fún un tọ́n sàtìkéètì pé n tó ṣe rè sọ́sà sálàmù kọ́ abá sì máa kíra wa ẹni tí tún ń ṣe nǹkan iná òòjọ́ kọ́ ló bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ a máa sọ fún sọ fún sọ fún a sọ fún ni ti èyí lókùrúgbà tí ó sọ wípé bó ṣe rí nu ẹ̀sìn gángan nu ọ̀nà tí wọ́n gbà rè wá àti bá a ṣe dàgbà ìmí ìwọ ẹlòmí ìlàdé bíi pé yóò tún sẹ́yìn ah subhanallah ah, wọlé ọsàn wọn jẹrí nǹkan dìísì àìmọye bọ́dà wọn ò lè má fi eléyìí náà ṣe gíftì wọ́n fi sàkàtà sàkàtà àmì ìmọ̀ràn ìmọ̀ràn pẹ̀lú ẹ̀ náà ìnáwó náà ni wọ́n fi sàkàtà sàkàtà má sì tún pé ó tún wá fi akọkún tó tún wá tún á nẹ kí èèyàn nọ́mà wàlíkùn sàlám tó rọkàtó nta alisa wa ni ẹwọ ìlú yìí sójàdá ọwọ́ á pé rùkúrù ó pè ní sùjúdù nítorí wípé àníhìnáwù ló kó gbó ẹnu tẹ́yìn tí wọ́n bá ti dúró lọ́fà tó pé lọ́nà màlìkíyà wọn ò gbà pé ìrù èèyàn pé téèyàn bá dúró báyìí náà rán wọn ló ti ṣe ìnìhìná wọn ti nìka dúró rere ni al-i'tidal sorry al-i'tidal nǹkan àgbà ni pé kò dúró báyìí ọkọ̀ wa ni mo tó forí balẹ̀ o ṣùgbọ́n bó ṣe dúró rè mọ̀ kó wá pé ìpayọ̀ ọlọ́run kan ló mú ọ láàṣì báyìí gbogbo tí ń sìn wí tí ń wí kì í ńlọ́pọ̀lọpọ̀ òǹlò náà fún nǹkan mi tó lò ní fún ò ní ọmọdọ̀rú máa ń yàn lọ́wọ́ ìǹtọ́ fún pọ̀ àní tí ń tẹ̀ fún pọ̀sẹ̀ nígbà téèyàn jẹ́yàn gíga tí ń ṣe kọ́ńdọ̀ ó sì pèrò ọ̀kọ́ tán bọ́sọ̀ ọ̀gbẹ́ olóṣù pé wọ́n ló kan ní ọ̀gá mi jáde táìmù tó fẹ́ wọnú ọkọ̀ kí ni ó ṣe yóò tẹ̀ wọ́n bẹ̀ ni sọ ti mú ọkọ̀ lẹ́ ní ọlọ́run rẹ̀ báwọn ó ti sin ọkọ̀ ṣùgbọ́n tá a bá ti pè ní ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn sẹ́ǹpẹ́ tí ń ṣe léyìn kò yí ò pẹ̀lọ́kọ́ ṣùgbọ́n ẹ̀sìn má fi nǹkan báyìí má fi kíyàn látọ̀ọ̀kan tó tó tó bẹ̀rẹ̀ wọnú ọkọ̀. ẹyin o mo fi kíyàn èmi àti kan wá pàdé njó ni ọ̀sán àrùn gígí mú sí nǹkan kan má ṣe báyìí mà bọ́rọ̀ ẹ̀sìn ọba yóò fara ẹ̀ balẹ̀ sáàfà ni ọ ní ìyìn sáàfà hàn oní tó bá sáà tẹ̀gánná kọ̀pọ̀ ẹ̀wẹ̀ labárò ọmọ kan ládùúgbò lọ́mọ bá wá kí ó ṣe jó àfáyé lọ́mọ bá dọ̀bálẹ̀ ọ̀sán fọmọ́ padà nǹkan kẹgbà ò àwa lọ́ọ́ bá padà pé ọ̀dà ọmọ tó kí ọ ní ìsìn ẹ oníṣòwò ló ń sọ fún pé kò sí bá ń fún un náà sọ ọmọ pé ń tọ̀hún sá fún ni wípé tí wọ́n bá ti tẹ̀ fún nǹkan kankan bí ẹ̀ ń pín ń mú ń tọ̀hún ní ọlọ́nu ó mú pé ń tọ́ tẹ̀ fún ọ igan tá a bá fẹ́ sọ̀dájọ́ rẹ̀ ní ìsìn pẹ̀lú tó sọ jáde ni o ẹsẹ̀ rẹ̀ kéré sí tiẹ̀ toró ń tẹ̀ ni òun sọ̀rọ̀ ẹ̀dí ábídù ọ̀sọ̀wọ́ di màbúdù ajẹ́pẹ́tọ́ bá ti sọ pé òun náà kó òun ẹ̀sìn lójú ẹsẹ̀ ní ìdárúkọ tẹ̀ fún ọ ìwọ gan tó fi títẹ̀ yẹn tó fi kí ọ sọ wọn gan náà dọlọ́hún ìwọ gan ọ̀nà tiẹ̀ ti ájì ẹ ọ ní ọ̀sọ́ bá ń èsì bóun ṣe sọnù ẹ àti pé kí jamaa ẹ má jẹ́ àmọ́rọ́ ẹ̀sìn ẹ má jẹ́ ká fi ọ làkàyè wàálẹ̀ fún àti ọmọ àfi síé e. samri ìyìn sọ pé a máa tẹ̀ fúnra wa o torí nítorí mi ó tún pọ̀ ń gbọ́ yẹnu tí wọ́n bá ṣàlàyé tán lillahi alhamd ẹnìkan kọlù mi láti Sweden ní ìjẹta bọ́dà yẹn wọ́n ń ṣàdúrà ó ní in tó ń gbọ́ ni tẹ̀fsíìrù jọ́ta sọ̀rọ̀ débi àsátùl fati ó lóun wá láìkí ó lóun wá ń wo bí mo ṣe ń gbọ́rọ̀ ń bọ̀ pé àsátùl fati ní ẹ bá ní àtúmọ̀ rẹ̀ kò sí ní tó burú nù túmọ̀ rẹ̀ kíní kankankan ìgbà wo ó nígbà wá dẹ́yìn ọ̀rẹ́yìn musa ń sọdájọ pé wọn sọ báyìí fún àná àti kúnlẹ̀ wà bí àná bi léèrè kíní kankan ńgbà tí o ti wá jẹ́ wí tó ńgbà tí tánà bí tiẹ̀ sọ̀rọ̀ ntá máa sọ̀n àṣẹ pé ntánà bí sọ fún àná ló ti dẹ̀sìn gẹ́gbó sì jẹ́ pé ní kọ̀ọ̀kan wa náà ládùú àtá máa ṣe ṣùgbọ́n kó o hu kọ́ ọ sọ́ di nǹkan lórí di ọ̀rọ̀ sá kílẹ̀ àṣẹ ni ẹni wá ń sọ wípé ah oníṣùgbọ́n tó inú òun fi dùn ní wípé tí ì bá ṣe pé nǹkan bá ń bẹ lẹ́mìí ẹni tí ń ṣe nǹkan wọn ò lè gbọ́ náà ń sàrẹ̀ fún kọ́mọ̀ yìí tí nǹkan bá dáa ibi ọgbà dánú ẹ̀sìn ẹ̀ sọ wípé máàná nǹkan yìí ṣùgbọ́n ní tí ẹ̀sìn báyìí sọ pé ọ̀dà ẹ̀ sọ kìí ṣe pé ìkórira wọ́n láàyè jìrìmọ̀nìnàkùn ṣànà àánú kọ́mìnà àlàlà tádìlù ìbínú àti pé olórí búlẹ̀ yìí ẹ má dé yìí ọ̀ kọ́kọ́ wà sẹ́mi yín débi pé ẹ̀ ní í ṣe déédé bẹ́ẹ̀ róòtọ́ lọ́dọ̀ kẹfìrí ẹ sọ tìbẹ́rẹ̀ sọ̀tà ẹni tó sẹ́sì ní èmi àtẹ̀yìn lọ́sọ̀ báwọn ọmọ apòǹgbìjọ lọ́wọ́ máa dà lérú ọmọ dòdòrú náà ìkánkọ̀ kadà wà gba sẹ́ndí jò ní lásìkò magrib bá tó lọ́bá fòbó de mọ́sálásí lẹ́nìkan bá gbábò àtàwọn àbúsára mọ́ nínú àwọn ní màá lọ kí lẹ́nu ah ẹ̀wọ́n tó kí magrib lé ní kọ́tà tàṣẹ́mù ń bọ̀ á pín ní àfàdà ní ẹni pé àwọn kan bẹ̀tẹ̀ máa ń ṣe mẹ́ẹ̀ ti pé ẹ bá ti ń ṣe kèfèrí ni àwọn ọ̀sẹ̀ sọ̀rọ̀ nù kìbìrì ni á ó sì wàá gbaṣẹ́ ni o ẹ pé ń bo lọ́ta sí ń gbàtọ̀ fẹ́ kú òun mọ́sáàsì ọwọ́ aborí ọ̀kadà òborí ọ̀kadà tọ́gà yín ti sọ wípé sí bíbídíà ni ẹmbásì ti fi jẹun ó ti kú òun ẹ̀sìn ọ̀kadà tó gbé wá ń gọ́ páànù ti máa ọ̀kadà sí mélòó wọn yọ lára ẹ̀ jẹ̀mọ́ ó yẹ kéèyàn ò farabalẹ̀ kéèyàn wà mú un wọ́n máa zalamuna walakin kanu anfusahum yadlimun ó sì wọ́n sọ báyìí pé ọyẹ wọ̀lú yìí tẹ́ bá ti wọ̀lú yìí bẹ́ẹ̀ ṣe wọ̀rẹ́ tẹ́ bá tún wá wọ̀ tán ní ìrùkú fẹ́mi ọlọ́ba wa ta'ala wa qulu hitta ẹ máa sọ pé hittatun mi wá ní hittatan hitta ìtọ́jà àdúrà ní rọ́fùrù rẹ̀ òun náà ni. لمبتدع محذوف تقديره مسألتنا حطة مسألتنا حطة أتي مبتدع أتي خبر جملة كنية اسمية في محل كنيو رفعي في محل النصب مقول قول على كل يبقى ويليون أين لن يوم ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣé ṣàpọ̀ ó tún dáńdà nígbà tí yàn tó ń sọ nǹkan mi <laughs> nígbà tí eléyìí ṣe lè kéwú níta fẹ́ gbóyìn bẹ̀rẹ̀ wípé wàkúlù hìtọ̀ ìtìlẹ́pù lọ́rọ̀ àwọn afáǹpa hìtọ̀ apá kan sọ wípé ìtumọ̀ rẹ̀ ni wípé wàkúlù hìtọ̀ ẹ máa sọ pé hìtọ̀ ìtumọ̀ hìtọ̀ náà ni pé ọlọ́run ọba adúpẹ́ o ìwọ lọ gbàlú yìí fún wa o ní àwọ̀ ní ìtẹríba fún ọlọ́run ọba ẹ àátún níbi akùsí o ọ̀ya pẹ̀sẹ̀ warẹ́ fún wa o sẹ́yìn pé ìgbà míì ń bẹ tẹ́ pé tọ́lọ́ ń bá tó fìyàn borí tíyàn bá tọ́lọ́ tó fìyàn borí ọ̀tá tán àwọn àrékèrèkè kan náà tó wà lọ́wọ́ èèyàn náà kó tó mú mi kó tó sànkáfà òkú tó ti kú tẹ́lẹ̀ lẹ́nu burúkú bẹnu bòtì òkú òkú sófò so gbogbo àwọn nǹkan kan mú ti ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ sí a yóò ṣẹlẹ̀ sí a ṣe bẹ́ẹ̀ ilẹ̀ lòlú ìgbó ni lójú wọn kan tiẹ̀ tó ranjú lọ́rùn gbogbo àwọn nǹkan míì kọ̀ọ̀kan báwọn wọ́n sábà ń sáájọ wákòó lò hẹ́kọ̀ọ́ apá kan ní ìtumẹ̀ apá kan ní gbólò yẹn ansa kan sọ pé wọ́n sọ pé hitọ́ bí ìgbà tí apá náà lásẹ̀ wípé qulu la ilaha illallah lápẹ̀rẹ̀ téèyàn gbọ́dọ̀ yí padà. nagufir lakum kọtọyakum kirami wani tugufar lakum kirami wani yugufar lakum kọtọyakum ana kulli ọ̀rọ̀ kọlọlọ àwọn afa kakpe balance fẹ tu tẹ́ ẹ bá ti wí a tún forí àwọn àṣìṣe yín jẹ́yìn a fi jìyìn xɔtí a xɔtɔya xɔtɔu àtɔu ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì bó jẹ́ pé ìyàtọ̀ ń bẹ láàrin xɔtíu àti mọ́tíu ní òde rárá tí wọ́n bá pè yẹn ní xɔtíu falẹ̀ xɔtíu màlúmọ́n wàlímọ́tíu màdúrún ẹnikẹ́ni tí wọ́n bá pè ní xọ́ọ́tìhù ẹ̀ńtọ́ máa má ṣàṣìṣe òní ń pè ní xọ́ọ́tìhù ẹ̀ńtẹ́ pé àṣìṣe gbé lójijì òní mọ́ọ́tìhù rọ́bànà látò àáxídínà ìnà sí iná áwòkíní kò sọ pé áwòkọ̀tọ̀ ọ̀nà áwòkọ̀tọ̀ ọ̀nà wàkúlù ìxìtọ̀ nọ́fùlàkùn xọ̀tọ̀ yàkùn wàsànà zidul muhsinin kí ló wá ṣẹlẹ̀ kí ni àwọn bàní sọ́ọ́lì wá ń wí. gbogbo tó ń ṣe fún wa tó tún là ń tíwì tó mọ ọbẹ̀ ẹ̀ gbọ́n tí ń sọ ni olùkúlù bá bàṣú dàdá òun kàlùkù wọn bá ní abá ní <laughs> kí ló lọ́n sọ fún wa Musa káwọ ìlú yìí ní gbẹdúgbà lóun kàlùkù bá fìdí ẹ̀ lélẹ̀ fàkánù yezahafun ní bá tó ń fẹ́ yìnrìn bọ́nu ní wọ́n fìdí gbólẹ̀ àwọ̀ bí ó ṣe ní àwọ̀ bá ṣe ṣe nì tí o ti ọlọ́run ti gbà fún wa báwo ó ṣe wọ̀rẹ́ híntọ́ híntọ́ habatun híntọ́ tó ń fíṣẹ̀ irí híntọ́ ọ̀tọ̀ níta ni wọ́n wí kọ́ híntọ́ ni wọ́n wí o. nípa ojú ọlá pé o ojú ọlá pé o tolotolo ojú wọn kan ojú ọlá pé o kó pé tolotolo ojú wọn kan nǹkan ọ̀tọ̀ níta ni wọ́n ṣe ọ̀tọ̀ ní nǹkan mìíràn ti ń ṣe jamaa tó bá wà dijọ́ mẹ́jọ bíi àwọn ènìyàn rahman àwọn àfọ masala kan àwọn àfọ aládìísì ni a ní ṣùgbọ́n àgbìn wa ságbo wọn káfí márùn tójú àwọn àfa kan nípa wípé ṣé wọ́n lè báyàn sọ̀rọ̀ báyìí kánàbí ó sọ wípé kánàbí ó sallallahu alayhi wa sallam hadithu nas bikini kan kápá nàbí sọlá pẹ̀rẹ́ kọ́ wá jẹ́ pé báyìí bí sísọ gẹ́lẹ́ ẹni tí ọba ti lè sọ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ sọ ní kẹ́lìmù nas hadithu ẹ bá ń sọ̀rọ̀ kẹ́lìmù ẹ bá ń sọ̀rọ̀ sẹ́yìn pé ó ti chẹ́ǹjì ọ̀rọ̀ àwọn eléyìí sì chẹ́ǹjì nǹkan tí wọ́n sọ fún wọn kí ni ọ̀rọ̀ táwọn àfọ́ àsọ lórí rẹ̀ ṣé èèyàn lè fẹ́ pèrún kó sọ wípé arrahmanu akbar arrahmanu akbar ashadu annahu la ma'buda bihaqqin illa anta ìtumọ̀ náà ní sáǹsán o wa ashhadu anna muhammadan nabiyullah anati sala anati sala hadratul iqama hadratul iqama kọ́ wa ni ẹ wá sọ tó ti mọ̀ sọ yìí sẹ́ni ọgbọ́n tó mọ̀ ti ń ṣẹlẹ̀ náà mi ń yìí bí idnillahi al-wahidil qahhar ibẹ̀ láti gbé àti bí ọ̀rọ̀ lè ẹbẹ̀ bìnú jama'a jazallahu jami'a khair jaza wa habbakumur rahman hadha wa sallallahu wa sallam muhammadin wa alihi wa sallam